adúpẹ́ fún ọlọ́run adúpẹ́ ní ẹ̀kan sí àpárọ̀pọ̀ ìgbàlódé alhamdulilayi rabbil alamin àwọn ọlọ́run bá ní oníṣòwò ní aláàbòkú ní ọdún ìṣòwò ní ẹ̀kọ́ ní ẹgbẹ́ kọ́nà mọ̀tò kúrò àyìnbó ṣe ayé wa àtúbẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó náà lórúkọ ọlọ́run ọba aláǹjọ boníkẹ́ ọba tó wù ní ọlẹ́yẹ tó ní kí yá máa bẹ́lẹ́bẹ́lẹ́ ilé ọba náà ní adúpẹ́ fún ọba náà ní ajẹ́rìí gbẹnu sánmà àti ilẹ̀ àní ọlọ́run ọba mi wò nìkan so náà ní ajẹ́rìí pé anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ọ̀rọ̀ yín lọ́ba ní ṣe iṣẹ́ ní ṣe ọlọ́run ọba àlekẹ́wọlá ó rán níṣẹ́ pẹ̀lú ẹ̀sìn òdodo sí ẹ̀sìn Islam àti ìwé òdodo títí alukwani Karim láti wá yọ mẹ̀díhàn kó nínú òkùnkùn òkùnkùn gbogbo ìlànà gbèsè ayé òkùnkùn ìgbàgbọ́ òkùnkùn ìjọsìn òkùnkùn ìwà òkùnkùn àṣà òkùnkùn òfin òkùnkùn ọrọ̀ ajé òkùnkùn gbogbo nǹkan lọ sínú ìmọ́lẹ̀ ọlọ́run bàbá àlekẹ́wọlá kẹbọ́lọ́ bá fi ń sọ fún anú alukwani Karim nusratul maida quran chapter five ní àyà kẹẹ̀ẹ́dógún sí àyà kẹrìndínlógún ọlọ́run ní kọ̀díjà kùmínàlọ́ ọlọ́run ti wá dé wá báyìí látọ̀dọ̀ náà báyìí o kọ̀díjà kùmínàlọ́ ọlọ́run ti wá dé wá báyìí látọ̀dọ̀ náà báyìí o nùrùn ìmọ̀lẹ̀ kan tí ò lè wọ̀kùn láéláé òun náà ni anabi muhammad sallallahu alayhi wa sallam wa kitabu mubin àti tí a kan tó ń kan pàyànpàyàn tí ń ṣe alukurani kéré yáa di bihi allahu mani taba rìdíwánahu látara alukurani yìí látara anabi muhammad yìí sallallahu alaihi wasallam gbogbo ẹnikẹ́ni tó bá fún islam ọlọ́run máa ti pàṣẹ islam ẹ̀sìn tọ́lọ́run bá ti yọ́nú sí i ó máa ti pàṣẹ rẹ̀ fi èèyàn mójú ọ̀nà tó tọ́ yẹn lè mi pé eléyìí eléyìí ọ̀tọ̀ subula salam alukurani rè anabi rè islam tó mú wáyé rè ọmọ tọ́ni sí àwọn ojú ọ̀nà àlàáfíà àlàáfíà nínú ọkàn àlàáfíà nínú làákàyè àlàáfíà nínú ẹbí àlàáfíà nínú ilé àlàáfíà nínú ìlú àlàáfíà ní àwùjọ wàjúkújù mi náà dùnmọ́ ti là nọ́ọ̀rì alukwani rè ọlọ́ọ̀ba àlekọ́lá máa basa pàṣẹ yọ̀yàn kó nù kò lọ sínú mọ́lẹ̀ bẹ́ẹ̀ náà ní Islam bẹ́ẹ̀ náà ní adamu sọ̀rọ̀ àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí lọ́ọ̀ba àlekọ́lá tá a bá ti tẹ̀lé tá gbọ́rọ̀ sọ lọ́wọ́ ba lẹ́nu tá a tẹ̀lé adamu sọ̀rọ̀ tá a sì gbọ́ àgbọ́yé alukwani kẹrin ọlọ́run máa yọ àkóónú òkùnkùn ìlànà lọ́sínú mọ́lẹ̀ bìdínìhì pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run ọba wàyàdíhìm yóò sì máa fi gbogbo àwọn tí wọn bá tẹrí bá fún nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí yóò máa fi wọn mọ̀nà ila siratim mustaqim ojú ọ̀nà tí ó tọ́ la tí o fẹ́ sọ wa ní ojú ọ̀nà ìsìláàmù yìí ọlọ́mọ yà kó bẹ́ngbà kan nínú àwọn oore tọ́lọ̀ bá ṣe fọ́ ọmọ ẹ̀dẹ́nìyà tí ọmọ ẹ̀dẹ́yìn ọmọ pòore ni àwa tá a mọ̀ lórí kéré òun náà ní islam ẹ̀rí ọlọ́ni àlèyé wọn mọ̀kúndùn lọ́kùn dín náà kùn wà tó mọ̀tò àlékún ní mati wàràdó lọ́kùn lè sàmà dín náà ọlọ́ni lè ní mo ti pé ẹ̀sìn fún yín mo sì parí orí mi sínú ẹ̀sìn náà ẹ̀rí wà tó mọ̀tò àlékún ní mati orí mi ìkẹ́ àánú mi ọlọ́run mo parí ẹ̀sìn ní islam wàràdó lọ́kùn lè ẹ̀sìn tí mo sì ní kọ́ máa jẹ́ ẹ̀sìn fún yẹn ní Islam oore nu inú àwọn oore tó ju rẹ tọ́lọ́wọ́ bá ṣe fọmọ ẹ̀dẹ́ nìyà gbogbo àti àbá ti ń wà nínú Islam tó bá ti ń jí kódà bí òòrì jẹ bí òòrì mu kódà bára rẹ ọ̀yá kódà bí òòlò lọ kó sọ sọ pé alihamudulilayi ala ni ma Islam pẹ̀lú Ọlọ́run ó dúpẹ́ fún ẹ o tó o sì sẹ́mi kù sínú Islam torí pé àtẹnitórí jẹ àtẹnitórí jẹ àtẹnitólólọ je àtẹnitọgbádùn àtẹnitọgbádùn gbogbo náà làákù sọmọta bá kú tán kìlà lọrọ ìbá ntí ó kú akúnẹ ní Islam bí yàrá ti gbé àdìsá rẹ bá inú béèrè ni pé wà máa dín inú ká kílẹ̀ sí ẹ ẹni tó bá ti ṣe nǹkan mi lẹ́yìn Islam kù lẹ́sìn yóò máa wò sọ àwọn fáwọn ànábì Ọlọ́run ṣùgbọ́n khairu kutub ìwé tó lóore jù nínú ìwé olùkọ́ni Karim tí ò sí tọ́jọ́ ọlọ́ni nánà zana dhikra wọn lọ́dọ̀ hafizun àwọn alasọ̀rọ̀ kánì kalẹ̀ àwọn là ń dá àbòbò ó ní ìwé kan oṣù tó pé ń jọ́ tó sọ kalẹ̀ ni ò lékún ni ò dínkù kò ní edition tẹ́bá dọ́dọ̀ àwọn kírísítẹ́nì sìn ẹ bá béèrè ìwé tó wà lọ́wọ́ wọn tọba kóòtù wíwé kan ó béèrè pé which edition ètò nkóòtù edition wo ni kálukú ló ní edition oríṣiríṣi nígbà tí baba wa amẹ́dídá ti ń bẹ láyé ọlọ́ba ní fúlẹ́ ọ̀rọ̀ ní kẹ́ ikú ìjọba yìí ni nítorí lé ní thirty editions ìjọba tí wọn bá wọn bá ń ṣe debate bọ́kà bá ti kóòtù yà á ní which edition ètò nkóòtù èwo ní bẹ́ẹ̀ kálíbà àmì tá a fẹ́ tọ́ka sí bẹ́ẹ̀ ṣùgbọ́n àlùkò àná ẹ̀yọ̀ kan náà ni kò yí padà kò sì yí padà láéláé ọlọ́run láyé tẹ̀lé bàtí nbẹ́ni yàdé wàlámìnà khalifi tẹ̀síìmì akébìnà hamid ọlọ́run ní àbùkù kan ní ṣáájú àbùkù lé kan ní gbẹ̀yìn tó kún ọlọ́run ọba ọba ètò ọba ọ̀jọ̀gbọ́n ọba yìí ń lọ náà ọwọ́ àfi ànábì sẹ̀sẹ̀ tó lóore ju gbogbo àwọn ànábì ọlọ́run ló fi sànà bí muhammad sallallahu alayhi wa sallam tí ó sì aláfijú aláàánú ni tó pé nínú àyà kanú alukwani karim inú suratu alimuran, quran chapter three ní àyà one hundred sixty four fúnra ọlọ́run ọba àlekẹ́ọ́lá ló sọ pé òun fi ànábìsì yànnà òun fi ṣe fáàrí lérí àwa ọmọ ẹ̀dẹ́ nìyàn ọlọ́run sọ pé wàlàkùnmánà allah alalẹ́ ọlọ́run bá fúnra ara òun ló ń fi ànábì ṣèyànnà lórí àwọn olùgbọ́ lọ́wọ́ bá gbọ́ tó ń ran sí ẹ̀rí ìdìbàdà fihim rọ̀ṣúlà mínà ànfúsì ọlọ́run ìdìbàdà fihim ìdìbàdà fihim rọ̀ṣúlà mínà ànfúsì nígbà tó pé fúnra ara òun ọlọ́run ló ń fa ànábì yẹn yọ láàrin wọn kí ní sẹ́dọ̀ nìkan máa ṣe yẹtìlú àlehim ayati kọ́ máa kọ̀ lọ́n fún wọn ana muhammad sallallahu alaihi wasallam ó ń ka ọ̀rọ̀ lọ́wọ́ fún mùsùlùmí mùsùlùmí kó sì máa fọ wọn mọ́ kó nu dọ̀tí kó dàbí ẹ bá sọ̀rọ̀ tí ẹ ọ̀ dá lẹ́nu kò ní jẹ́ ọ lọ bẹ́ẹ̀ apanu wọn mọ́ pé nítorí ẹ ọ̀ dá ẹ̀rí níjọ́ kan wọ́n ń ṣègbéyàwó àwọn obìnrin wa ń kọrin wọ́n ń kọrin wọ́n akọrin débi pé wọn akọ jẹ́ fi yin ànábì pé ànábì tọmọ ìkọ̀kọ̀ tọmọ la ànábì ni ẹ panumọ́ ọlọ́run ló nìyẹn ọlọ́run ló nìyẹn ẹnì kò ní wà kan kó wù dẹ́ káàtó kánábì má tó ṣe njọ́ kan ní abudulayi kifari ló ń bá bilal ṣeré ó ní yabuna sauda ìrọ̀ ọmọ ẹrú dúdú yìí ó sì lọ bá anabi sàlám bilal lọ bá anabi sàlám ó ní abudulayi gifari ayára ní ibi omi ó fi màmá mi bú mi anabi wa pè é yá abadar alẹ́ yẹrìtá omi omi yìí sẹ́lẹ̀ òtọ́ fi yẹ́ bu ó ní ó ní bẹ́ẹ̀ ni anabi ní ìnáka ìmúru fi ka jahiliya pé ìwọ yìí ìwà ìmọ̀kan yìí tó kú lára bí mo ṣe ṣe wáàsí tó fún ọ yìí tí mo rò pé o ti gbọ́rọ̀ mi dáadáa àṣẹ kù bẹ́ẹ̀ni dọmọ yusẹ kíhìn o máa ń sàfọmọ wọn bọrọ o bá dàrú mọ́ wọn lọ́wọ́ àtúnwọ̀nṣe bí wọn wà tí ọdà àtúnwọ̀nṣe gbogbo gbà bákan náà wọ́n yọ alimul kitab wal hikma bẹ́ẹ̀ náà lọ ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ gbogbo gbà nǹkan lálùkọ́ àní àjòkó tiwọn lọ́sàn-án lóru bẹ́ẹ̀ ni nǹkan ní báyìí la ṣe lè bá a ṣe jẹun rè bá a ṣe wọṣọ rè bá a ṣe sùn rè bá a ṣe sọ̀rọ̀ rè bá a fẹ́ yàwó bá a ṣe fẹ́ yàwó rè bá a fẹ́ kọ́ yàwó bá a ṣe kọ́ yàwó rè tẹ́nìkan bá kú bá a ṣe sìnkú rè bá a bá bímọ bá a ṣe sinú ọmọ rè. gbogbo kan ló ń kọ́ wọn ọlọ́run ní wọ́n wá ń yí padà wọ́n wá ń yí padà wọ́n wá ń yí padà wọ́n wá ń yí padà wọ́n á di àtúnbí nínú ìgbàgbọ́ wọ́n di àtúnbí nínú kásìn wọ́n di àtúnbí nínú ìwà ní gbogbo nǹkan ọlọ́ni wà nǹkan mi kọ́bólú láfi dọ̀là àlùmọ́ bí. gbogbo tá a máa sọ̀rọ̀ ẹ̀ fún yín tá a máa gbúrò wọ̀nyí a bá ń sọ̀rọ̀ Abubakar à ń sọ̀rọ̀ Umar à ń sọ̀rọ̀ Usman à ń sọ̀rọ̀ Ali à ń sọ̀rọ̀ Sofiya à ń sọ̀rọ̀ Zainab à ń sọ̀rọ̀ gbogbo gbogbo tá a ń sọ̀rọ̀ wọn fún yín pátá lọ́kùnrin wọn lóbìn wọn lọ́mọdé wọn lágbàlagbà wọn inú ọ̀nà ni wọ́n wà inú ọ̀nà àánú ni wọ́n wà wọ́n àlùgbèsè ayé eré fún ìgbà tó ń dé àárín wọn ọlọ́run fi dídí ànábì tún wọn ṣe ní a fi máa ń pe àsìkò tó bá ní al jahiliya tàbí al jahili tàbí asrul jahiliya ó ní àsìkò àìmọ̀ kan ìyẹn ni pé àsìkò tó yẹ pé ìdọ̀tí ni ìwà ọmọ ẹ̀dẹ́ nìyàn ọ̀rọ̀ ẹ̀sìn ó dàrú mọ́ wọn lọ́wọ́ ọ̀rọ̀ ọrọ̀ ajé ó dàrú mọ́ wọn lọ́wọ́ ọ̀rọ̀ ìwà ọ̀rọ̀ àṣà ọ̀rọ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ ètò ọ̀rọ̀ ètò síjọba gbogbo ẹ̀ ló dàrú mọ́ wọn lọ́wọ́ ọwádìí wá ń tó wá ń tó wá ń tó ọkọ rè wọn kọ tó wọn ṣe ẹ̀rí torí díẹ̀ ni ọlọ́run balẹ̀ kẹ́ ọlá wa sọ wọn ní atún ayé ṣe kí ló fi wá tó wọn ṣe onídàá Kùránì kẹrẹ tùbọ́lá wọn sọ pé ṣìfà ọlọ́run ti pàlùkọ́ ní ṣìfà ìwòsàn ni Imam Ibn Qayyim Jawziyya rahimahullah wọn tí wọn bá pe Al-Qur'an ní ìwòsàn ó ní àìsàn tí Al-Qur'an ní máa ń wòsàn yẹn àìsàn méjì ni ó ní ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ amuradul abdan àwọn àìsàn ara tí gbogbo wa mọ̀ orí ń fọ́ mi ara ń ro mi ara lágbájá yẹ ọ̀yá ó ní àwọn àyà kan bẹ tá a máa kẹnu àlùkò àníṣàwọn nǹkan wọ̀nyí tí ó sì lálàáfíà. wọ́n bá kan náà wọlé amuradulukulu àwọn àìsàn ọkàn téèyàn ò lè rí kò sí hospital tí wọ́n ti ń wò inú lágbájá lé lágbájá lé ní fẹnu olórí kunkun ni kì í gbọ́ràn kò ní tẹríba onígbéraga ni ahun ni onígirigiri ni ara rẹ̀ ọ̀balẹ̀ oníkanjú ni tí wọ́n bá fi àlùkòánì tọ́ tí wọ́n fi rè gbogbo àwọn nǹkan inú kù lára rẹ̀ pátápátá ẹ̀yẹ wo Umar radiyallahu ta'ala ni afa kan gbàtọ́ kọjá ó ní Umar kọ́bílà l'islam wa Umar bàdà l'islam ó ní ẹ wo Umar bó ṣe rí kó kí islam kó tó gba islam ẹ wo bó ṣe rí gbàtọ́ gba islam tán látara ìyípadà tí máa bá èèyàn látara Al-Qur'ani látara kí wọ́n fi Al-Qur'ani rèèyàn Umar èèyàn ya oníjàngbọ̀n ọjẹ́ kan láti kékeré ló ti yẹ oníjàngbọ̀n ìjà ní gbogbogbà lókùgbà tó dolójú tán yányán ìyá àgbàlagbà kan tó kù ní àgbàláyé lásìkò tó jó lórí ó wá pàdé Umaru jọ kó wù tí báyìí ó ní ya Umar bẹ̀rẹ̀ Umar tẹ́kìlá bẹ̀rù Ọlọ́run ṣe dáadáa ah ìwà ọmọ ọjọ́ sí tí máa jà lọ́jà lọ́wọ́ adolú gbogbo mùsùlùmí umaru nìyẹn gbogbo gbogbo jíjẹ́ wàhálà pàtà ni ma fa gbogbo wàhálà ilé ayé ni fa tọ́wọ́ da ọjọ́ da jújú kí ni lọ tó gbégbá táwọn mùsùlùmí rẹ̀ gba islam lílu ni níjọ́ tó kọ́ gbọ́ pé àbúrò òun fatima bintu khatab àti ọkọ ẹ̀ tẹ́gbọ́n saheed tó gbọ́ gba islam ọlọ́ọ̀kan ọmọlẹ́ni ti lù wọ́n. tó nu ọkọ̀ àbúrò ẹ̀ tí ẹ̀jẹ̀ ń jáde lára tí àbúrò ẹ̀ Fatima rọ ọmọ tó tìrún àdánù tẹ̀jẹ̀ sí lára náà tíyẹn wá ń pé wọ́ yọ yi lọ́wọ́ báyìí ìwọ báyìí ní n fọ tí wọlé ní islam tó ń dìtẹ̀ rẹ̀ yìí ìwé tọ́lọ́ ń sọ kárí islam náà là ń ké oníjẹ́ rí onírè ṣùgbọ́n ò lè fọ́ kàn nínú kàmú ṣíríkù olùsẹ̀bọ̀sọ́lọ̀ ń bá ní kí ni wàá ṣe ní lọ́ọ̀rì ìwẹ̀ tó bá lọ́ọ̀rì ìwẹ̀ ọwọ́ àyànná fìlà méjì ọwọ́ àtẹ̀ṣẹ́ra ńlá ilá ìlọ́lá ọwọ́ àfọ́kàn bẹ́ẹ̀ lẹ́tí kọ́ lálùkọ́ àti sálọ ọ̀nà ìgbẹ́ni habab ló gbàjáde níbi ó onímọ̀ọ́rù ó ní mo tọrọ dọ̀ ọlọ́run ní ìjẹta ànábi sàdúà pé ọ̀kan náà mọ́rù méjì yìí ìyá Abu Jahl Amr ibn Hisham àti ibn Khattab kí ọlọ́run bá fi ẹnìkan mọ̀ nánú wọn mo fẹ́ kó o pé ìwọ lọ́lọ́run bá gba àdúrà ànábi lé lórí mo gbọ́ táwọn ibi tọrọ ń jẹta bàbá wẹ̀ lóòótọ́ ní bá kí alùpùpù ànì fún ó ní bu ni ànábi náà wà níbo ni ànábi náà wà wọ́n wá tọ́ka bí ànábi wà fún ànábì sì wà bí tó ti ń bá àwọn yẹn sọ̀rọ̀ nínú ilé wọ́n á sọ pé umaru ní ń bọ̀ o umaru ní ń bọ̀ yẹn o ànábì wà jáde lọ́ba ló kó aṣọ máa lọ́rùn báyìí kí ló tó ń fẹ́ asáfún yín títí o tún wá ká ọmọ bíi àwà kí lẹ̀ ń fẹ́. ó ní ya rasulallah ṣẹ́dá la ilaha wa ṣẹ́dá na muhammad rasulullah. wọ́n wá gbà ní àbí ní allah akbar allah akbar gbẹ̀gbọ́n jẹ́ abẹ́rẹ́ lórí pé allah akbar allah akbar umaru lánàá wọn kpọ ọmọbìnrin luba lu eh, labiba umaru wa lu lu lu lu lu lu tó kpọ gbàsílà a ní mo fẹ́ sinmi kékote képe képe bóyá yòlù ẹ o ọ̀rẹ́ mi ni o ọmọ yìí náà sọ pé tafalula bí ka kama tafali bi yafalula bí ka kama tafali bi bó o ṣe ń ṣe fún mi gan lọ́n bó o ṣe fún ẹ irú tó irú yàtọ̀ fi ń jẹ mí lọ́ fi jẹ wọ́n náà illa antuslima tọ́ba gbàsílà lónìí lónìí tí ó lu lu lu lu níjọ́ kẹ́ni ká sọ̀rọ̀ Umar gba kí mo jẹ gba Islam ẹni kani ah lan yuslima Umar illa idha aslam kilabu kilabu ibn Khattab Umar ò lè gba Islam láìláì àbúrò àyè pé gbogbo yẹn bá gba Islam tánú lé wọn tó wá kàwọn ẹranko tí ń gba Islam tájà bàbá yẹn náà gba Islam táwọn ajá wọn náà bá gba Islam ó lè gba Islam fi Islam lọ́wọ́ àfi rẹ̀ lọ́rùn yìí bó sọ gba ìsìláàmù náà lọ́jọ́ yẹn náà tí anabi mu wọlé tán láàrin àwọn èèyàn umaru àná ẹ̀kọ́ díẹ̀ tọkọ́ yẹn náà lọ́wọ́ bó ṣe wọlé oyin sọlọ́ba kí láti tún sínú tá a bọ́ ta bó ta bó a gbọ́ fi hàn ó rárá o rárá o àfẹlẹ́ hàn a bọ́ ta lé ní ó ní amúzàre ọ̀sẹ̀ gbàsílámù bí ẹni ọ̀sẹ̀ tọ́lọ́ ló gbàsílámù ẹn Amarawa kawo ká wà ńlá méjì kámsà dó síwájú kémi dó síwájú káwa jáde káwa wẹ jókòó wa. lànà bá kó wọn jáde umaru wájú amaso wájú ni wọn fasi kaba sẹ́ni ń bẹ̀ dẹ́n wà kaba ni wọn pàdé àwọn kèfèrí lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní àwọn lọ́wọ́ tó bá gbélé gbà ilẹ̀ bá gbélé gbà ilẹ̀ ní gbogbo ògbóró bá dàrú nàbí sọ pé umaru faruk umaru faruk ẹni tó tó tó fi tó se tó se pinya láàrin irú àtòdodo tó ṣe pé ọ̀rọ̀ bòńkẹ́lẹ́ ó dọ̀rọ̀ ta ẹ̀rí bí tàn ṣe wá lọ́nu rẹ̀ gẹ́dẹ́ kí ló di báyìí àtúnṣe àlùkùránì kẹrẹ àlùkùránì náà ni wọn bẹ ń kápá wa náà lẹ́nu bó la ṣe ń bá gbogbo ayé ló ti mọ̀ pé ilé ayé ti dàrú ó sì ń wá túnṣe báṣe wá túnṣe ire ìwà ni sùúrù aráyé àwọn yẹn ronú ronú ronú ọ̀nà àtúnṣe kò sẹ́ni tí ò mọ polongo ìyípadà rẹ lẹ́nu gbogbo ayé ní polongo ẹ̀ àìmọye sẹ́mínà àìmọ conferences kódà bí Amẹ́ríkà ti ń dà lórí gbogbo àti àwọn ẹlẹgbẹ́ ẹ̀ náà nẹ́sìgbà ìpele ayé corrupt ó need the changes wọ́n á máa ṣe conference oríṣiríṣi wọ́n á ní eh, eh, UN ó tún sọ̀rọ̀ kíni kan ó lọ sí conference bíi báyìí eh, bíi báyìí kò sí peace wọ́n ń wá peace ń bẹ̀ kíni kan gbáwo wọ́n sì sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ wọ́n á yìí sùn communicate ṣùgbọ́n sọ wáyé nǹkan kan padà kó yí nǹkan kan padà torí pé wọn ò ní lọ́wọ́ wọn à ní ń ta àlefitá yìí sí lọ́wọ́ yẹn afa bi asọ yi pé islam mujtama masuliyatul jami islam mujtama masuliyatul jami pé ìtún àwùjọ ṣe kápẹ́ káwùjọ dáa afẹ́ tún àwùjọ ṣe wọ́n ní ìṣe ojúṣe ẹnìkan ojúṣe gbogbo wa ni lọ́dọ̀ wa mùsùlùmí tí ẹ̀sìn bá yé wa tá a bá fẹ́ tún orí ilé ayé ṣe kése ń tá a lè dì lérí àwọn èèyàn kan torí pé ayé yìí náà bàjẹ́ látara àwọn èèyàn kan gbogbo wa náà lájọ bàjẹ́ tábà wa túnṣe wọn náà lájọ túnṣe ẹ sọ ìrìnyàn kan tí ń bẹ lórí ilẹ̀ ayé lẹ́nìí tí ò dá sí bàjẹ́ orí ayé àwọn tó yẹ kó dáa jù léèyàn lórí ayé làwọn àfa abẹ́ẹ̀kọ́ ni ntí àwọn àfa gan bàjẹ́ láyé lẹ́nìí kò tó ta aláìmọ̀ kan ife aláìmọ̀ kan míì ìwà táwọn àáfàá hù ló tẹ̀lé nígbà wá sọ yí pé àáfàá gan ti bàjẹ́ bóòlù agbágbá pò ní ó tàyé ṣe. ètò wọn á tún tẹ̀lé làwọn olórí àwọn olórí ìlú àwọn olórí ìlú ń jẹ́ ń bàjẹ́ láyé ní òkèrè yẹn ní àáfàá wa abdulayi bin mubarak rahimahullah nínú ọ̀rọ̀ rẹ̀ kan ó ní sinfa nìmínà nọ́ọ̀sì ó láwọn èèyàn méjì kan bẹ lágbọ́mọ ẹ̀dẹ́ nìyẹn lórí ilẹ̀ ayé ó ní ìdá sọ́lù ha táwọn èèyàn méjèèjì bá ti lè dá a láyé sọ́lù anásù kulluhum gbogbo ẹni ọ̀dà wá ìdá fásádá tí àwọn ọ̀rẹ́ èèyàn méjì bá ti lè bàjẹ́ fásádà anásù kulluhum gbogbo ẹni ọ̀bàjẹ́ ó ní àlà àwọn òní o ó ní umululama walumara umululama ó walumara ó ní àlàwọn àfa àtàwọn olórí tó náà ní ẹ̀pìn amáwọ́ bá a ṣe wà ń jókòó ní ìsìn kálukú ló ní àfa àtọ́fọkàsí lọ́dọ̀ níta àfa àtàbàsí ni ọmọ sí náà ni ọmọ ṣe bá a ṣe wà ní ìsìn kálukú ló ń lórí tó fara mọ́ kódà kó lórí ẹ̀ máa ṣèbàjẹ́ yìí náà ni àmọ́ yìí náà ni ní àìpẹ́ yìí tí gọ́vìnà Lagos state tó ṣe báyìí tó ṣe sixty years kò sẹ́ni tó lè jẹun làákàyè nínú ìlú yìí tí wọ́n mọ̀ pé náà pa ní Tinubu náà ṣebí Lagos la wa yìí kí ló ń dunu tí ń bẹ láwùjẹ ká wa tí wọ́n sọ pé wọ́n ń sọjọ́ bí ẹnìkan two billion àwa rí inú àwọn àfa ní Nàìjíríà yìí lẹ́kọ̀ọ́ tó ní pé a ah, Tinubu kò yàtọ̀ sí Abubakar tó sì kọ sílẹ̀ ó sọ lọ́rọ̀ wọ́n tún kọ sílẹ̀ wọ́n tún gbé jáde nínú ìwé ìròyìn ṣé báwọn afáà náà nìyẹn kò sí wá rí lọ́nu bẹ́ẹ̀ èèyàn bá jó lórí tó jẹ́ jàǹdùkú tí ń bàlú jẹ́ yóò mọ̀ náà tí ó máa bí wọ́n bá jẹ́ àfáà.

yẹlẹ yín gbàtọ́ lọ́ba ń sọ nu suratu rum aya forty one ọlọ́ni dọ́ alẹ́ fasad fil barri wal bahr bima kasara ẹ̀dín nas yudhiqum badalẹ́dẹ̀ amilu lẹ́lẹ́ yarji'un ọlọ́ni bàjẹ́ tó lórí ilẹ̀ ayé gbogbo ntọ́jẹ́ bàjẹ́ bẹ lórí ilẹ̀ ayé tó wá gbalẹ̀ ayé kan tó gbọ́ orí ilẹ̀ kan táwọn yẹn tó ṣe bàjẹ́ ṣe bàjẹ́ ṣe bàjẹ́ ṣe bàjẹ́ tí wọ́n lọ sórí omi tó lè ṣe bàjẹ́ àwọn bìkan bẹ àwọn olówó orí omi náà lọ kọ́lé sí. Si àwọn ò gbé orí ilẹ̀ mọ́ orí omi náà kọ́lé sí kò wá sí tí ò sí nínú orí omi gbogbo ìbàjẹ́ ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ omi jẹ́ ojú omi ni ọkọ̀ ojú omi arọ́kọ̀ ojú omi tó tóbi irúbi tá mẹ́ẹ̀ẹ́dógún tí wọ́n tún nílé wọ́n ní hòtẹ́ẹ̀lì tí o ti máa gbádùn pẹ̀lú pẹ̀lú tó ń tọ́lọ́ bá ní kí ọkọ omi yẹn rì orí nu lẹ́gbọ̀n gba mi bẹ́ẹ̀ wọn alọ́kọ omi rì wọn mọ́ tó fi rì ìbínú ọlọ́ni wọn ní iye ọgọ́rùn-ún yẹn báyìí ẹgbẹ̀rún báyìí ló kù iye kaba yìí ló sọnù ìbọ̀kọ̀ náà ní tí ń lórí omi tẹ́lẹ̀ nígbà wọn bínú báà èmi náà lẹ́ ń wà báyìí sí àwa dojú ẹ̀ dé hí lẹ́kùn so bóyá torí ẹ̀ kẹ́kọ̀ọ́ ẹ̀rí ọlọ́ni gbogbo àwọn aburú tí wọ́n ń ṣẹlẹ̀ nínú ìlú tẹ́rin látara ìbàjẹ́ táwọn èèyàn hù ni òun fẹ́ fi díẹ̀ tọ́ wọn lẹ́nu wò bóyá wọn á jáwọ́ mẹ́ torí díẹ̀ ọ̀nà ìbàjẹ́ pọ̀ tí àwọn èèyàn ń gba hu ìbàjẹ́ kò sì sí ọ̀nà àbáyọ àfi kí a ṣe àtúnṣe torí díẹ̀ tí a bá ń sọ̀rọ̀ ìbàjẹ́ ìbàjẹ́ yẹn ni gbólóhùn tí ó wọ́pọ̀ lọ́dọ̀ tí wọ́n á bí jẹun pé corruption corruption gbólóhùn corruption fasad nìjẹ́ bẹ́ẹ̀ ní èdè lábáwá ṣùgbọ́n níbí ọ̀pọ̀lọpọ̀ tá a máa ń lò lórí ilẹ̀ ayé abala kan náà la máa ń lò sí a máa ń lò lórí ètò òṣèjọba tí ó lọ déédéé wọn náà máa corrupt ẹgbẹ́ ṣe ń kówó jẹ wọn máa corrupt ẹgbẹ́ ṣe ń yíwèé nínú Islam àwọn agbègbè ìbàjẹ́ jù yẹn lọ gbogbo ẹ̀ ní Al-Qur'an sì nítọ́ka fún gbogbo ẹ̀ lànàbí nítọ́ka fún gbogbo ẹ̀ sì ló ní ọ̀nà àtúnṣe àkọ́kọ́ tí a bá fẹ́ sọ tí a bá fẹ́ sọ̀rọ̀ corruption ẹ pé ojú Islam la bẹ́ fi wo ibi ètò ìṣèjọba tá à ń kọ́ lọ yẹn kọ́ la lọ ibi tí kò bẹ̀rẹ̀ òun náà ni alifsadu ruhi ìbàjẹ́ ọkàn ìbàjẹ́ ẹ̀mí kọ́kàn bàjẹ́ tọkàn bá ti bàjẹ́ ara náà bàjẹ́ etí ó bàjẹ́ ojú ó bàjẹ́ ẹnu ó bàjẹ́ ẹsẹ̀ ó bàjẹ́ làákàyè bàjẹ́ abẹ́ ó bàjẹ́ lọ́sọ̀ pé inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim ọlọ́run lòun ní yí àwọn ẹ̀ka padà àbí abá tó yí padà lẹ́mìí inú sọ́ọ̀tù rad àyà kọkànlá torí díẹ̀ ká máa pààrọ̀ ètò ìṣèjọba ilé ìkọ́ wa kí tó ń tún padà kò nítumọ̀ nígbà tí ọmọ ẹ̀dẹ́yàn bá ti bàjẹ́ lọ́kàn kò wá sẹ́nìkan tí ń sọ̀rọ̀ corruption tí ó máa sọ̀rọ̀ spiritual corruption pé soul corruption pé ọkàn máa ń bàjẹ́ tó pa àgbàgbé ẹ̀ òun sì ní onígbòǹgbò síbi ọkàn ni ó bàjẹ́ lẹ́nu kó fi ló lọ́nà òfin ní sànú ẹlòmíì ọkàn ló bàjẹ́ ọkàn ló bàjẹ́ tẹnìkan gbà yí pé lágbájá yìí torí pé òun fẹ́ dépò ó gbọ́dọ̀ lọ sí ni ẹ lọ́ba ń pa àyè tí ọba gbà ní kẹfù èyí tí ọba gbà ni màá fún yín mi ò fẹ́ kó sẹ̀mí lórí ilẹ̀ ayé ma ọkàn ni ẹni ó fúnni ló wú èyí ọkàn ló bàjẹ́ ẹni afún ló lọ ṣiṣẹ́ ọkàn ló bàjẹ́ ó sì wá rí lọ́nu lórí gbogbo nǹkan abala kan lẹ́yìn náà ló wá kan alifisadu di ní ìbàjẹ́ ẹ̀sìn ọkàn tọkàn bá da tẹ̀sìn ò bá da yọ ọgbọ̀n náà jẹ ẹ̀rí àwọn ọkọ bẹ́ẹ̀ lórí ẹ̀sìn kẹsìn ní kálukú ń sin lẹ́nìí oríṣiríṣi ẹ̀sìn kódà wọ́n tá láǹṣe mùsùlùmí tá láǹṣe ìsìláàmù àìmọye àwọn tí ìsìláàmù mú àná là ń ṣe nígbà mo tún bọ̀ lẹ́nìí mo tún ní pósítà táwọn ẹ̀ tó lẹ̀ káàkiri wọ́n tún fẹ́ ṣe tí o ṣe pé jùmọ́dà awúwà ló fẹ́ yìí ní ẹ tó fẹ́ ṣe pé kéèyàn nígbà tó rí èèyàn ọ̀dàrú kéèyàn wá kí ọmọ kí ọmọ kẹtẹ bí ọba yìí léèrè bàbá kílẹ̀ tó ń ṣojú òbí ànábì èmi ní yọkàn ní àbí lè wá ṣeéṣeéṣe láti rọ̀bì làwà rọ̀bì sáni ìmọ̀dà làwà tó ń bọ́ títí ọba fi Ramadan sẹ́sìn náà wà nù ń bolẹ̀ tí wàá rú ẹ̀sìn ilé gbogbo anáà láti gbogbo tá a sì ń gbẹ lárugẹ náà rẹ àwọn náà tá à ń lọ sí ju kan rẹ àtàwọn alápòwé náà ni àtàwọn tó wẹ́ nìkan ti tẹnikin ló dẹ́n pé àsìkò múlù ti lọ àsìkò yìí sí àsìkò múlù dì mọ́ wọn á kó ń di ẹ ṣùgbọ́n àwọn náà tá à ń kọ́ lọ́rọ̀ ìpò látara ìmọ̀ kan àwọn nífẹ̀ẹ́ anabi náà nífẹ̀ẹ́ anabi sẹ́wọ́n nífẹ̀ẹ́ anabi ju àwọn tí ń bá anabi lò lọ ni sallallahu alaihi wasallam ìbàjẹ́ kan nìyẹn bẹ́ẹ̀ látọ́ ni dáhùn pé alifusadu lakhalaki ìbàjẹ́ ìwà kíwà bàjẹ́ moral corruption ìwà burúkú ká má lóòótọ́ ká má láàánú ká ìyahun ká yọ̀dájú ìbàjẹ́ náà ni nínú àgbéyàwó mùsùlùmí bẹ́ẹ̀ náà ni alifisari shimayi ìbàjẹ́ àwùjọ yàngbẹ̀ social corruption káwùjọ dàrú gbígbé sẹ́rí jákujáku yìí kí ni ṣé ìhòòhò obìnrin la fẹ́ wò ni àbí pati àbọ̀tí mímu láwọn kàtìkàtì tá a gbé sáwùjọ yìí fíìmù burúkú fíìmù burúkú tó yẹ pé kò sẹ́sì téèyàn lè ní tó bá wò láàrin ìṣẹ́jú márùn-ún gbogbo ẹ̀sìn tó níyẹn yóò kú dànù ni. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló tún bẹ ní táwọn pè ní alifsad alexodi economic corruption òtún ọrọ̀ ajé bó ṣe dàrú yìí kò jẹ́ tó kọ pépà ọkàn mọ́gbọ́ yẹ bílíọ̀nù báyìí náà kakó jẹ ẹ̀ tó wò ó tí wọ́n bá yé nìsín àwọn èèyàn tí wọ́n ti ta àlẹ́nu sẹ́ o pẹ́ńsàn ẹ tó wo bí ẹ ṣe sí ẹ kàn wá gbọ́ lọ náà ni ẹ ní ìrátìbọ̀ tè hmm? akẹ́tì kú kí ni ìjọba gan fẹ́ wíwájú ọlọ́run àwọn yẹn ṣiṣẹ́ wọn làágùn làágùn làágùn gbólóde wọ àjẹmọ́nú wọn gbọ́n dàgbà tán àtúnyẹ̀ wọn jẹ́ ń díẹ̀ wọn á gbé ẹ cardboard báyìí wọn tó wá gbẹ́ lómi ẹlòmíà fèǹtì àkú síbẹ̀ lẹ́gbàá tó ti sin orílẹ̀-èdè sojúṣe rẹ̀ fáìmọ̀ yẹ ọdún àwa ní ìjọba ìjọba rere là ń báyìí bàbá tó kú mbẹ inú ẹ náà ni alifsad asiyasi political corruption gbogbo ayé ọba tiẹ̀ mọ̀ yẹn nàìjíríà mà gbogbo ta tí wọ́n wà ń kó lé wọn àdépò pẹ̀lú merit merit kọ́ná gbà dépò rigging bribe gbogbo àná la mà wọn ò a lè dìbò káyé èèyàn tó yẹ káyé káwọn yẹn débẹ̀ kò pé fair and free election kò sí afọbajẹ no rigging no corruption no bribe gbogbo ọ̀tí bẹ́ẹ̀ ń pè é bóyá lálẹ́ bóyá nìkan kan ó depo nu wọn. sùmọ́lé ni nígbà tó yẹ pé ọ̀nà tí wọ́n gbà depo nìyẹn bí wọ́n fẹ́ bí wọ́n fẹ́ sí dáadáa faraàlú wọ́n mọ̀ pé ìbò yẹn kọ́ ló ń determine kangaroo ni ìbò ẹnìkọ̀ọ̀kan wa nígbà tó ẹnìkan náà bọ́lá fẹ́ tó fẹ́ dìbò wà lọ bá kanu náà àwọn ògbóntarìkì ní Ọ̀yọ́ state pé kọ wá gbólẹ̀ fóun láti pé kọ́ran lọ ó ń lọ jókòó ẹ jẹ́ ò lè wọlé a kì í dìbò Nàìjíríà wọn ń kọ́ bò ni wọn ń kọ́ bò ni ìwọ pẹ̀lú orúngbọ̀n yìí ò ní bẹ́ẹ̀ kí wọ́n kọ́ bò fún ẹ lọ́jọ́ kó ẹ jẹ ó ní à ń kọ́ bò ni wọn kì í dìbò. wọ́n ń kọ́ ni labade bi ta abade kọlọ́n kó ṣàánú wa bẹ́ẹ̀ ló tún bẹ alifisadu la amuni security corruption ẹ̀rí ọ̀rọ̀ ọlọ́pàá ni ọ̀rọ̀ àwọn sss ni ọ̀rọ̀ kìnìún ni ẹ̀wù tí wọ́n bá yí lọ́sùn nísìn àwọn sss wọ́n sì ń parọ́ máa rẹ́gbẹ́ ìrojúkorojú ìrojúkorojú wọ́n ní arẹ́gbẹ́ pé ẹ̀ka boko haram ni pé ó rán àwọn èèyàn kuba sí Cuba lẹ́yìn náà ó sọ pé kò pé kò pé kò pé Ọ̀ṣun state ó ní state of Ọ̀ṣun bó tó ń kọ ìwé kan green book wọ́n torí ó fẹ́ yọ Ọ̀ṣun kù lára Nàìjíríà torí díẹ̀ kí wọ́n tanná sí lábẹ́ dáadáa boko haram ni wọ́n ní òun lọ́ọ́ dá tààwùn sílẹ̀ dawuda tó ti dawuda tó ti mbẹ láti bí ọdún méjìdínlógún sẹ́yìn àwọn ẹgbẹ́ àwọn ọ̀dọ́ ọmọ kéékèèké ọmọ second school níbi ò lárẹ́gbẹ́ bẹ̀rẹ̀ òṣèlú Ọ̀ṣun tí wọ́n á ní ó sì àwọn ọ̀rọ̀ tẹ́ bá ka pépà ẹ̀rí gbogbo ẹ̀ ń bẹ jakujaku tí àwọn yẹn ń sọ kí ló sì fà á ọ̀rọ̀ ìjáàb nígbà tọ́rọ̀ di wàhálà lọ́sùn ó ní kò sí wàhálà ó ní gómìnà Ọ̀ṣun state gbogbo ọmọ sukuu tó jẹ́ sukuu ìjọba pátá òun ló ń ra uniform fún wọn nítorí òun fẹ́ ni pé ẹ̀yin mùsùlùmí ẹlẹ́mú sampo irun tẹ́ fẹ́ náà fáwọn ọmọ yín wá ẹ̀yin kristian ẹlẹ́mú sampo tẹ́ fẹ́ náà fáwọn ọmọ yín wá èmi máa ra sọ kí wọ́n bá yín rà. lọ fẹ́ islamize ọ̀sùn wọ́n fẹ́ islamize ọ̀sùn àwọn àwọn ọ̀rọ̀ jákujàku wọ̀nyí lọ́wọ́ díẹ̀ díẹ̀ tó ń rọra rí ṣe díẹ̀ díẹ̀ kí ni bẹ́ẹ̀ lọ́sùn náà tẹ́ mọ̀ pé gbogbo bá fẹ́ ṣe dáadáa ẹni wọn bá ń tójú rẹ̀ ó rì kí ló sì fà á ọwọ́ pé arẹ́gbẹ́ bá dé bẹ́ẹ̀ gbogbo náà lọ papọ̀ tó bá jó sọ́ọ̀sì díẹ̀ àwa màtàsí ajó ntọ́pọ̀ alọ́jó díẹ̀ lé awo gbogbo ẹni oríyọ mú padà ní ọ̀pọ̀ ọ̀rọ̀ mìíràn ọ̀pọ̀ ọ̀rọ̀ ló fi kàmpé tọ́sí dé àdó àwọn mùsùlùmí yóò kẹ́ àyà tọ́sí dé sọ́ọ̀sì yóò sì fìlà bó ṣe kó gbọ́nú ṣùgbọ́n gbàtí wọ́n fi sọ́dọ̀ wá pọ̀ bóyá bíi fifty five percent tó fi fi sí Islam ìyẹn ni wàhálà tó dé torí díẹ̀ lábẹ́ pé àtúnṣe yẹn ní tó pọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní nǹkan tó ti bàjẹ́ ọ̀nbẹ́nbẹ́ alifisadu idari onípe administration corruption ọbẹ̀ lóṣìṣìṣì àwọn afa ka lóṣìṣìṣì tí wọ́n kà fẹ́ tọ́nà mẹ́ẹ̀ẹ́dógún nínú gbèsè ayé ọmọ ẹ̀dẹ́ èèyàn tí máa dàrú tó pé tí abala kan bá sì dàrú ń bẹ̀ ìyókù náà ò lè tò gbogbo eléyìí wá ní àwọn agbègbè tí ó sì pàtàkì fáwọn mùsùlùmí láti máa yẹ̀wò ní gbogbo gbà báwo la bá fẹ́ ṣe àtúnṣe yẹn kò wá sí àtúnṣe kan tá a fẹ́ ṣe kì í kàn pàtó yẹn ó jábọ́ láti sánmà ọmọ ẹ̀dẹ́ yẹn náà ni ó ṣàtúnṣe yẹn ànábì òṣìṣẹ́ làwọn wá sáyé láti wá ṣàtúnṣe ó sì fi àwọn ọ̀nà àtúnṣe náà lẹ́fọ́ àwọn mùsùlùmí lẹ́fọ́ gbogbo àwọn àfa islam orí bó la ṣe ṣàtúnṣe náà lọ́pọ̀lọpọ̀ dúlé lórí àtúnṣe wa bẹ̀ lórí individual reformation ìtọ́ni kọ̀ọ̀kan ṣe kò sí kò sí ọ̀nà tí gbogbo dáhùn sọ̀lẹ̀ fi gbàdá láyé àbí kẹ́ni kọ̀ọ̀kan dà lẹ́yìn gbogbo agbègbè tó jẹ́ kọ́ dà gbogbo àwọn agbègbè náà la máa gbà sí àkéèsì ojúṣe gbogbo wa ni Ah, wọ́n sì ní ẹlẹ́rù yìí gbébi tó ti wúwo tí n bá mọ̀ pé ó yẹ kí n níbi tí n bí wọn láàyè lé lórí ó yẹ kí n túnra mi ṣe ń bẹ̀ téèyàn bá ràn mí lọ́wọ́ láti bá mi tún bẹ̀ náà ṣe màá lè fọwọ́sowọ́ pẹ̀lú ẹ̀ tó délé eléyìí ni ìpìlẹ̀ àtúnṣe inú ẹ̀sìn àwa mùsùlùmí kí ẹnì kọ̀ọ̀kan lálàáfíà obìnrin ni ọkùnrin ni olówó ni tálákà ni olórí ni ọmọlẹ́yìn ni ọmọdé ni àgbàlagbà ni kí a túnra wa ṣe ní àwọn ìgbé tí Islam gbà ká fi túnra wa ṣe tí a bá fẹ́ tún mùsùlùmí ṣe tàbẹ́ni kọ̀ọ̀kan ṣe kó tó lè lálàáfíà ní tí ò dín ní àwọn àwọn ìròyìn mẹ́wàá lọ́gbọ́dọ̀ wà lára rẹ̀ ìròyìn mẹ́wàá lọ́gbọ́dọ̀ wà lára rẹ̀ lágbájá yìí o èèyàn rèé tába fẹ́ pé yẹn tába fẹ́ pé lágbájá yẹn nínú Islam agbọ́dọ̀ bá ròyìn mẹ́wàá lára rẹ̀ gbẹdọgbẹ lọ́dọ̀ Ọlọ́run nínú àwọn ọ̀rọ̀ tá a máa bá wa sọ díẹ̀ náà nìyẹn ká máa kojú sí gbogbo wa de ìlú yìí ò lè dá láì fọwọ́sowọ́pọ̀ láti tún ṣe ó ju pé àfààní ó tún lọ àfọ ò lè tún ṣe lónìí kan ìjọba ò lè tún ṣe lónìí kan àwọn olówó ò lè tún ṣe lónìí kan tálákà ò lè tún ṣe lónìí kan ọmọdé ò lè tún ṣe lónìí kan obìnrin ọkùnrin ò lè tún ṣe lánàá kọ̀ọ̀kan wọn gbọ́n náà lájọ fọwọ́sowọ́pọ̀ tó ń gbà tí ó bàjẹ́ gbọ́n náà láfi dá sí tó bá sì dáná gbọ́n náà láfi dá sí ká tọrọ àdúrà gbàdúrà wa.